tí ó sì jẹ́ kí á lè rà jẹ́nu látara rẹ̀ mo jẹ́ ikọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ wa náà bákan náà mo jẹ́ ikọ́ nípa mọ̀sánmà sọ̀rọ̀ wa àríwọ̀ sọ́nà ẹ̀rọ ọlọ́ọ̀bà wa náà ní ṣe èyí ọmọ ẹ̀yà bí ẹ̀sìn Islam àbẹ́ká ṣàkíyèsí àwọn kankan nínú àlámẹ̀rí àsọ́lá àkọ́kọ́ ni pé ọlọ́ọ̀bá pa wá láṣẹ rẹ̀ ó sì dọ̀ràn yàn lé wa lórí kò sì sí bóyẹ̀ fún wa àfi ká jẹ́ áhàlùlù kíbìlà ẹni tó dojúkọ kíbìlà ti ń ṣe sọ́lá ìbùtùgọ́ níwájú ilá azza wa jal lẹ́ni tí ń fi wójú orí ọlọ́run ọba ká sì wà lórí bẹ́ẹ̀ pẹ̀lú mímọ́ bẹ ọlọ́run kọ́nà ó lẹ́sìn kó jẹ́ pé bẹ́ẹ̀ náà láti kúrò ní orí ayé ìtumọ̀ eléyìí ni pé alìtìyánu biha kama amara Allah fi mawaqitiha kásì sọ́lá ẹni kó jẹ́ pé lásìkò rẹ̀ láṣẹ èjì kó jẹ́ pé bọ́lọ́run ti ṣe pa wá láṣẹ rẹ̀ láṣẹ ẹ̀ta ẹlẹ́ẹ̀kẹrin wà máa jama'atul muslimin àwọn ọkùnrin kó jẹ́ pé pẹ̀lú jama'a mùsùlùmí lájọṣe ẹlẹ́ẹ̀karùn-ún an takuna safiyatan li shurutiha kó jẹ́ pé mọ́jẹ̀mú tó rọ̀ mọ́ ọ̀pẹ́ nítorí pé àyà kan ó kó máa bèmí àtẹ̀yìn lẹ́rù ọ̀nà ni qawluhu lil musallin ọlọ́run ní ègbé kó máa bá wọn ní kan dájúdájú wọn si sọ̀lá alẹ́dínà human salatihim sahun àwọn tí ìsọ́kàn wọn níbi ìrun wọn tí ìsọ́kàn wọn níbi ìrun wọn àwọn olùmọ̀ sọ wípé wàdálíkà lè ánà hum yóò àkèrò na sọ̀láta àmà wà àkíyèsí ha ìtumọ̀ ni pé ìgbà tó bá wù wọn ni wọ́n máa ń ti sọ̀lá wọn ìtumọ̀ náà tún ni pé ánà hum ìsọ̀lúnà sórọ̀tán wọ́lá ìsọ̀lúnà àkíkọ̀tán a rí àwòrán wọn pé wọ́n ń ṣe rògbòn àti sùjúd àmọ́ lọ́dọ̀ ọlọ́run èyí wọn ti sọ̀lá ìtẹ́sìtì ni wípé ọlọ́run ní fàwáìlù lílmùsọ̀lìn àwọn akérùn kan ààyè wọn níná torí pé wáìlù yẹn ààyè kan nínú náà ni táà ni wọ́n nínú àwọn tí máa kírun alẹ́dínà fún mọ́sọ̀lá ti ń sàhóòlù àwọn olùmọ̀ tún sọ fún wa pé ọpẹ́ ní fọ́lọ̀hún kí ó sọ pé alẹ́dínà hùn fi sọ̀lá tìhín sàhùn tó sọ pé àrùn lówí àwọn òrùfù yẹn nítumọ̀ tí wọn èmi àtẹ́yìn la máa rò nǹkan nínú sọ́lá tààtùn já èrò wa padà sínú sọ́lá lẹ́ẹ̀kọ̀ọ̀kan àjèjì a mọ́ ṣẹlẹ̀ sí wa bẹ́ẹ̀ tá a wà nù sọ́lá sáàsì ronú kankan níta sọ̀lá àmọ́ eléyìí nǹkan lọ náà bá ń wí tó wáyé pé eléyìí ò ní àjọsòfò pọ̀ o ṣùgbọ́n èyí tí ò yẹ ká bá lọ́dọ̀ èmi àtẹ̀yìn ni pé àlẹ́dínà hum àrùn sọ̀lá tìhín àwọn tó yẹ pé ọkàn wọn gan òkan lẹ̀ síbi sọ̀lá débi pé wọ́n tẹ̀ wá gbé dúró lásìkò ẹ̀ tẹ̀gbá àdárúkọ wọn ṣùgbọ́n pọ̀ ló ń kà ó lè jẹ́ abirọ̀sà ó lè jẹ́ abdulmomin ó lè jẹ́ mifta ó lè jẹ́ yusuf ó lè jẹ́ ibrahim ó lè jẹ́ sulaiman ó lè jẹ́ fatima ó lè jẹ́ khadija táwùsàn àwọn èèyàn tí wọ́n bí sínú islam wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ wa antum ṣòhóde rìyàn ẹlẹ́rìí tí ó mọ nǹkan ìtí tí bó ti ṣe ń ṣẹlẹ̀ gangan òun lè ní àtẹ̀mí sáàjọ́ sọ̀rọ̀ àwọn eléyìí ọlọ́run ní fàwáìlù ńláhùn ààyè kan nínú náà ń bẹ fún wọn tó dáa ká máa wòran láwọn tọ́jọ́ ti lọ nítorí pé kò sí ọkàn wọn bí sọ́lá wọn yìí wá kódà àwọn kan tó wọ́n wà wọ́n padà fi sọ láti yẹn but kìí sàsìkò ẹ̀ gbólóyìn kó ogun wọn pọ̀ pé fàwáyé lù lílì mùsọ̀lì tí wọ́n wá yẹ ẹrù èèyàn wò tó jẹ́ pé àsọ̀lá tó jẹ́ ọ̀gá gbogbo ẹ̀ lẹ́yìn ṣàhádà la ilaha illallah wa anna muhammadan rasulullah tí ò bá sọ látò ń bẹ̀ ẹ bèèrè pé kí wọ́n tún wá yẹ̀wò pé àkóńgbà tá àbá sọ látò ń bẹ̀ ní ìsìn ẹjẹ́ àwo zakatu rẹ̀ àbí hajj tó ṣe hajj wọn ò ní wo nǹkan mi ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala sallam tí ò bá ti sọ̀ láti nú ẹrù èèyàn wọn ò ní wo nǹkan mi fi di ní ọ̀gbẹ̀dọ̀ kí àrùn ẹ wò ìdílé wa ẹ wò àwọn èèyàn wa ẹ wò mọ̀lẹ́bí wa àwa mélòó là ń ṣe sọ̀lá èyí tó jẹ́ pé ó ń pé lójúmọ́ tó bá jẹ́ pé ojú ọlọ́run náà làwa náà fi wá ibi àwọn ṣùrùs àwọn ọmọjẹ̀mú wọn wá fẹ́ lọ tó rọ̀ mọ́ sọ̀lá àwọn ọmọjẹ̀mú yìí tẹ́ ọ̀kan bá ti lọ gbogbo ìtókò wúlò nígbà àwọn ọmọjẹ̀mú tí wọ́n fẹ́ mọ́ káyé àkọ́kọ́ náà ní Islam tẹ́yìn wọn bá ti jẹ́ mùsùlùmí kò gbà Islam àsọ̀láàtù kìí ṣe ayẹyẹ tó yẹ kó yín tó ń sin sùjúùdù títí títí kò sọ kálímọ̀ Islam kò sáǹfààní kankan tí sọlá tó ṣe fún ló jẹ́ pé tẹ́yìn wọn bá ṣe Islam ó bẹ̀rẹ̀ láti ibì kan yóò wọlé ibì kan ó sì rọrùn púpọ̀ àti jáde ń bẹ̀ ló le tẹni tí ó bá gba ìsìláàmù ò bá ti sọ pé òun jáde ó ṣòro lé ibi tẹ́wu ti ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ olùpèpè sójú ọ̀nà ìsìláàmù ni tí wọ́n bá kíyèsára kẹ́lé àwọn kan kúrò ní islam tó jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run wọn bẹ́ẹ̀ ó le ni wọ́n fi mọ́ sọ pé lágbájá ti sọ̀rọ̀ keferi ó ti hùwà keferi wọ́n yẹ sọ pé òun gangan o títí òun gangan tí ó fi dìklẹ́ ara ẹ̀ pé òun ò sínú islam nù àbí pẹ̀lú ẹ̀rí mi tó dájú pé kò sínú islam. inú mọ́jẹ̀mú ẹ̀ ní àtọ̀hárọ̀ agbọ́dọ̀ mọ́ra kò sí kan tẹ́ni tí ń sọ láti rẹ̀ ti ń pé tí ó ṣe láì mara tọ́lọ́wọ́n gbà kò sí láì se wùdú láì wẹ̀ kó nu jànáàbà ẹ wò àwọn èèyàn tó jẹ́ pé wọ́n tẹ ẹ̀mọ́ kankan tí ń jẹ́ jànáàbà ámbèlì tàbí pé ó tẹ ẹ̀wẹ́ kékeré ń súnmọ́ ìyàwó ẹni kéèyàn súnmọ́ kọ ni níbálòpọ̀ kó wá wẹ̀wẹ̀ kan bí ṣẹ̀rẹ́ ìsìlámù ṣe gbé kalẹ̀ wọ́n sì ń wẹ̀ lójoojúmọ́ ìrẹsì ìwẹ̀ yẹn ò gbé kúrò ẹ wo iye ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tí tó wà bẹ́ẹ̀. inú mi bá jẹ́njọ́ kan sáà ní káwọn ìyá kan wẹ òkú tó jẹ́ ìyá tó kú tí wọ́n sì ìdààmú sì dé bá wọn. ẹ dákun sáwọ ọkùnrin láàrín látún wo obìnrin ìdààmú sì dé bá wọn gbogbo àwọn tí ìdààmú dé báyìí kò sẹ́yìn kankan tí ń bímọ lọ́wọ́ nù wọn o wọ́n ti bímọ bímọ ẹjọ́ tán ti lọ́kọ ẹjọ́ tán ti bímọ wọ́n ti bímọ tán ọmọ wọn ti ń bímọ wọn náà mọ̀ báwọn ṣe wẹ̀kú báwọn ni wọ́n ṣe ń wẹ̀ jànáàbà ó túnbọ̀ sí oúnjẹ tán ti ń bẹ inú ìsìláàmù òwẹ̀ jànáàbà ẹ̀wá wo sọ̀láàdì tí wọ́n ti ṣe lọ́ọ́là àlàáfù tí ẹ bá ṣe àmójúkú ọlọ́run ọba tó ga tó bá ṣe but fatiwa táwọn ó ṣe ni pé ẹni tó ṣe sọ̀lá àtúbẹ̀ ò ní sọ̀lá àbítọ́lọ́ bá sàmójúkò yàtọ̀ sí ìyá àgbà tó kú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò mọ bí wọ́n ṣe wẹ òkú yìí náà wọ́n ti súnmọ́ sáré ó sì ṣẹ́kù láwùjọ wa rẹpẹtẹ bẹ́ẹ̀ bó bá yá wọn sọ pé èwòlẹ̀ tó ń bẹnu ẹ̀rìn ẹ̀tọ́lù àwọn alásàlátù sí báwọn kan ní jẹ́lá bá kiri wọn ò sí kankan alásàlátù náà kí wọ́n mọ̀ mẹ́ wọn ò mọ jànáàbà wẹ̀ wọn ò mọ nífàsù wẹ̀ pa bímọ ká wẹ̀ nígbà tẹ́jẹ̀ dá wọn ò mọ yẹn náà gbogbo àtàwọn wíì náà lálásàlátù aláwọ̀mọ̀sẹ́lí kò jù bẹ́ẹ̀ lọ àti tọ́rọ́kọ́bọ̀ tọ́mọ̀ bí dá sọ kò jù bẹ́ẹ̀ lọ alásàrá tù mí ìmọ́ra ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ mara la bá bẹ̀rẹ̀ lónìí lásìkò yìí ọlọ́run mọ oṣù táàbì wà lórí ẹ̀ iye oṣù táàbì wà lórí pé ìdánilẹ́kọ̀ọ́ bá ṣe mọ́ra kíní mọ́ra ẹ̀jẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ti ń jáde lára àwọn obìnrin obìnrin mélòó ló mọ̀ ló mọ̀ dájọ́ tọrọ mọ́ ẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá méjèèjì gbogbo ẹ̀ ló yàtọ̀ síra wọn pẹ̀lú àwọn ìdájọ́ tó rọ̀ mọ́kọ̀ọ̀kan ní àwọn nǹkan wọ̀nyẹn àbùkù ni kó jẹ́ pé nígbà tí kútùbà bá ń lọ lámọ̀dógbò ilé ìtànṣe àbùkù ńlá ni ìdájọ́ tó rọ̀ mọ́ àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí ọkọ mélòó ló mọ̀ tí ó yàwó ẹ̀ obìnrin mélòó ló mọ̀ tó fi kọ́ ọmọ tí ń dàgbà sí wọn lábẹ́ lóbìnrin náà tọ́kìrù ṣe ìláyò sí ẹni tó pàdánù nǹkan tí ò sí lọ́dọ̀ ẹ̀ kò lè fẹ́ lòmíì ẹ wo bí tọ́rọ̀ fi ń bọ̀ ká tó wá débi àsọlá àwọn ọjọ́nu kan ti ṣáájú àti ìdè àti ìṣe àti ìṣe wùdú ẹ̀sùn mọ́ra yín ẹ̀wẹ̀ eléyìí tó ṣáájú wùdú lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ yìí bá wáyé tán tá àbá tí ìṣe wùdú níbi ìwẹ̀ jànáàbà á tún wá ṣe wùdú lọ́tọ̀ ká tó wá bọ́ sí gbàdé sọ́lá láti ìta sọ́lá àtúrẹ́ lómìn tí ń gbé mọ́jẹ̀mú tí òníjó ní sọ́lá tí wọ́n gbé lókè bọ̀ tí a máa sọ pé àwọn àti ti sọ́lá àtìrùn àtìrùn àtìrùn àtìrùn àtìrùn títí díọ̀gbẹ́dà kìámù tálùkìámù ẹnìgbà kan fi tó ó ń bẹnu ọ̀pọ̀ ọkùnrin tí ò lè wọ jànábà tàbí kí ni fakáwẹ ìwẹ̀ jànábà ká tó mọ̀ pé bóò láti wọ jànábà àwọn oríṣiríṣi nǹkan ló lè fa ìwẹ̀ jànábà gangan tó jẹ́ pé òun ni ó ní nǹkan ṣe pẹ̀lú ìbálò èèyàn lè mọ́ bóbìnrin lò ó ní bùkátà sí àti wẹ̀ jànábà ọ̀pọ̀lọpọ̀ yẹn ò mọ̀ èèyàn sùn wọn lálàá pọ̀ sùn obìnrin kò sí obìnrin kankan lọ́dọ̀ ẹ̀ ó dìde ó bá tọ̀ rẹ̀ lára rẹ̀ bí ó bá jẹ́ni tó gbàdánì lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam yóò kàn dìde Ghana ní ó gbọ́ pé wọ́n ti pe àdánù yóò bá tún wọn mọ́sálásí lọ mo bẹ́ nìkan ní mọ́síjú wa yìí bí mo ti fẹ́ ṣe náà sílà mo bá tún gbọ́wọ́ lẹ̀ padà mo ní ṣé mùsùlùmí ni ọ́ ní ìsìmárì ọlọ́run ìṣe mùsùlùmí ó sì ń tẹ láptọ́ọ̀pù mi arákà fún mi náà ni mo níbọ̀ wọn ló ti wá wà ń bí tó ṣe jókòó síbi olú àwọn ọ̀tọ̀ rẹ̀ ń làwọn jọ wá ó bá náwó sọ̀rọ̀ rẹ̀ nínú mọ́tíjì wáyé náà ni mo ní sí ní tí wọ́n sì fèèyàn dáa o jẹ́ kó mọ̀ pé wọ̀ gan-an tó jẹ́ mùsùlùmí o lè jókòó súná síláṣí nígbà tó bá wà láwọn kọ̀díṣà kan ámbìlì tàtẹ́ tí ó ti gbà Islam ìwọ gan tó ọba níjà nọ́mbà lára ó lè jókòó sínú mọ́sálásí títí tó fi wẹ̀ ni mo fi yá ọ̀rọ̀ yẹn lò yàtọ̀ sí pé yìí ò ní ṣe sọ́lá kò gbọ́dọ̀ wá jókòó bẹ́ẹ̀ bóyá ọjọ́kùnrin àbójóbìnrin léyìí tó dọ́gba náà ra àwọn olùmọ̀ ilá ábìrí sẹ̀bìrì àfi pé o fẹ́ mú nǹkan ó sì pẹ̀yìn dà kátà tàbí tẹ́sílù títí tẹ́ fi wẹ̀ Aya Quran ló kílẹ̀ lódìdí inú tí ó tún jẹ́mọ́jẹ́mú ẹ̀ òun ni ìzáràtù nàjàsà lára ìmára lára mọ́jẹ̀mú tára bá mọ́ tá ń lẹ́tọ̀ọ́ àti ti sọ́lá ó kù kí aṣọ tá a wọ̀ ọ́ mọ́ ààyè dáàtì sọ́lá ọgbọ̀dọ̀ jẹ́ mímọ́ ọgbọ̀dọ̀ jẹ́ báyẹ̀ ẹ̀gbin ànábì sallallahu alaihi wasallam kọ́nà àníyàn ó bọ́ bàtà méjèèjì ó wà fi sọ́lá ó sì ń bẹnu sọ́lá ó túnmọ̀ pé bàtà wa tó mọ́ alẹ̀ fi ṣe sọ́lá tó mọ́ kò ní ẹ̀gbin àti èérí lásìkò tí àwọn mọ̀sáájìlú wa tó ti di tàsìkò yìí gbogbo ẹ̀ láàrò mọ́ lẹ́nìkan òfin ní wá sọ wípé nítorí pé òṣìṣẹ́ ọlọ́run ó wọ bàtà àwọn sàhábà náà ti wọ bàtà lẹ́yìn ẹ̀ mọ́síjídù ibi tá a ti ti sọ̀lá lásìkò yìí bó ṣe dà lásìkò yìí ó yàtọ̀ sí ti gbà náà torí nígbà náà gan orí èpẹ̀ ni wọ́n ti ti sọ̀lá bí a àṣẹ ní kó ìdọ̀tí bá ẹ̀gbin bá mọ́sálásí láàánú kó dọ̀tí bá eléyìí náà bẹnu ṣẹ̀ríà o ká lè pe àkíyèsí àwọn ọ̀dọ́ tó kàn tàbí pé bàtà tó jẹ́ pé kò lẹ́gbin tó ní ẹrẹ̀ a lè fi wọ sọ̀lá a lè fi wá sí sọ̀lá ẹrẹ̀ yàtọ̀ sẹ́gbin àtàwọn ọ̀dọ̀ sí mi nítorí pé obìnrin kan ni wọ́n ròyìn pé wọ́n máa lùjẹ́ náà nítorí pé máa ń mú àwọn ọ̀dọ̀ tí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bọ́yọ̀ kó àbókẹ́ yín máa ń mú kó ní masjid ẹ sì lọ bèrè ìdọ̀tí ara gan àgbọ̀dọ̀ máa yọ sí masjid èèyàn ti mú ó sọ ọ́ lẹ̀ mọ́sálásí oge ìkanná ọsọ ọlẹ̀ mọ́sálásí àbùkù ń bẹ fún mùsùlùmí rẹ̀ bóòlù ẹ̀sìn wa mọ́ lórí ẹ̀gbin nìkan nígbà tó ti sẹ́gbin bẹ́ẹ̀ mo lè wọ́ ọ wà fi ẹ̀rẹ̀ wọ́ bẹ̀ àtàwọn ìpẹ́ ẹ̀bẹ̀ yóò jẹ́ bàtà tó mọ́ kó omi méjèèjì torí pé àbùkù ṣíṣe sílé ọlọ́run ni ká máa mú àwọn àwọn èrí míì tí èsẹ̀ gbin ká máa sọ́ọ̀lẹ̀ sínú mọ́síd ara ẹ̀ ló débi ikun fífan àti kẹlẹ̀ kọ́lẹ̀ ìbá àjẹmọ́ sáà sí wọn tí parí tí wọ́n parí lọ bá ti kó méjèèjì pọ̀nù láti gbàgbọ́ yẹn ọ̀rọ̀ yìí dáadáa ojúṣe ọlọ́run yọ bàtà sallallahu ta'ala alaihi wa sallam nítorí kó mọ̀ pé ó lẹ́gbẹ̀ẹ́ la tí ó sì mọ̀ tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ sọ́lá tí ọjẹ́ ká mọ̀ olùmọ̀jẹ́ ká mọ̀ pé Jibrilu ojúṣe ọlọ́run náà ló sọ nígbà táwọn sàhábà náà yọ bàtà tiwọn náà onílímọ̀ kàlákùn ní àlàkùn lẹ́yìn tẹ̀sílìm èyí ti tẹ́ yọ bàtà yín lẹ́sẹ̀ wọ́n ní rọ̀ àìnáká kàláàtà àríkọ́ ojú bàtà yín òjú sí ọlọ́run táwọn náà ti yọ wọ́n ẹwo bí wọ́n ti máa tètè kọ́sì tún náà mo sọ pé ńgbà tá a bá parí sọlá a kí ló fàtó jù sọlọ́run fi yọ bàtà rẹ̀ àwọn náà yọ tiwọn láì sí conversation láì sí àṣẹ pé ẹ yọ bàtà yín o láì sí sísẹ́wọ́ sí ni lẹ́yìn pé ẹ ṣe bí mo ti ṣe kẹ́ẹ̀rẹ́ ojú kòkòrò àwọn sàhábà nípa títẹ̀ láàrin nàdí sallallahu alaihi wasallam ó ní èmi ń tèmi Jibril ló sọ fẹ́mi pé ẹ̀gbin ń bẹ lábẹ́ bàtà mi sallallahu ta'ala alaihi wasallam nínú mọ́jẹ̀mú tí a fi tẹ́wọ́ gba sọ̀lá tí ó fi di pé wọ́n gbé lókè tí ó fi lẹ́sàn lọ́jọ́ gbẹdọ̀ kìíyà àmì sátúrù ilẹ̀ àwòrán òun ni ká bo ìhòòhò ẹni tí ń ṣe sọ́lá ìhòòhò yìí lọ́dọ̀ ọkùnrin ó gbọ́dọ̀ bò èyí tó ga jù tí ò gbọ́dọ̀ tí ò sí búyẹ̀ níbi bíbò ẹ̀ yóò bò dúdú yóò sì bo orúnkún ọkùnrin nù tí ò bá lásọ míì tó bá lásọ míì akọ̀ fún un tó gbé nìkan wà wọ sígílẹ̀tì wá tí ó ṣe bí inú aṣọ ni sígílẹ̀tì ń wà ó sì bò dódó ó sì wọ ṣòkòtò gbọ̀ọ̀rọ̀ kó wá wọn sígílẹ̀tì tó ń bọ̀ ọlọ́run tó sọ̀rọ̀ ìhòhò ó sọ̀rọ̀ zina kò tó zina takunlindakuli náà ọ̀sọ́ tó tún lékún lórí ibi tá a ní kábò yẹn tó di túláàsì kábò ọlọ́run tún sọ̀rọ̀ ẹ̀ papọ̀ mọ́ lẹ́yìn wá àgbà náà ẹnìkan ń lọ sóde ibi ìyàwó àbíbi kọ́mọ àbíbi pé a fẹ́ jáde lọ bí iṣẹ́ ẹni à ń pẹ́ lágbájá ó ti yá ó ń lọ́wọ́ ó ti wọ síbílẹ̀tì àti trọ́sà èyí tí ò jáde ó lọ́wọ́ títí ó fi wọ bùbá àti ṣòkòtò ó lọ́wọ́ títí ó fi gbàgbádá sọ́rùn ó gbọ́ yé mẹ́un kọ̀ wá gbọ́ yé mi ti dojú kọ lọ́rùn ó ní ti wà lọ́rùn mi kí ẹni tí ò bá lásọ tí ò ní nǹkan míì tó lékún tayọ pé yóò bòdodo àtorúnkún òun ni o nítorí pé ní ẹ̀sọ̀ fún mi pé ọlọ́run tó sọ̀rọ̀ bíbo ìhòòhò tá a sì mọ̀ pé nǹkan méjì yẹn ni ìhòòhò ọkùnrin òun náà ló sọ̀rọ̀ ọ̀ṣọ́ kìí sọ̀nà kan kìí sọ̀nà méjì náà ìyẹn wàá wajib àlékún lórí jọ́ràn obìnrin ńkọ́ gbogbo ara obìnrin ni ìhòhò gbogbo ara obìnrin ni ìhòhò nínú sọ́lá àyàfojú àtọwọ́ àwọn olùmọ̀tán jẹ́ ní ọlọ́run ọ̀rọ̀ ohun ìyàtọ̀ táyé táwọn yóò fi tán wọn pé ìhòhò tóbìnrin ńkọ́ ojú àti ọwọ́ ni nínú sọ́lá kódà ojú àtọwọ́ tá à ń sọ yìí náà nígbà tí wọ́n bá tún wà nínú sọ̀lá lágbègbè àwọn ọkùnrin wọ́n tún ń bo ojú náà tó sì sábúrú ń bẹ̀. ìyá wa ní sọ̀rọ̀ bí ọlọ́run sára àtàwọn sàhàbíyà àtàwọn sàhábé lóbìnrin ni wọ́n ròyìn bí àwọn ti máa ti sọ̀lá pé ńgbà tí ó di pé èrò pọ̀ nínú Islam tí ò sí búyẹ̀ táwọn bá ti kó lébi táwọn ọkùnrin wà tó bá jẹ́ pé àwọn ò sí nínú hajj lélẹ́yìn nínú hajj pé wọn ò ní bo ojú wọn wọn ò sì ní wọ kọ̀ǹfáàsù ọwọ́ tí wọ́n máa wọ̀ sọ́wọ́ yẹn wọn ò ní wọ̀ oníṣùgbọ́n táwọn bá ti kúrò lọ́dọ̀ àwọn ọkùnrin kàṣàfù náà wọ́n ní àwọn máa sí tí àwọn bá tún ti dọ́dọ̀ wọn á tún dàbò ojú wa padà torí pé kì í sọ̀rọ̀ ẹ̀fọn láti lò lásìkò tí wọ́n gbé ìrámọ̀ àjì ẹ wá ń sọ fún wa ọlọ́dí Allah ta'ala ní a pé kọ̀ǹdíṣàn yẹn àwọn tún máa ń lò náà táwọn bá bára wọn láàrin ọ pé àwọn kọjá lọ́dọ̀ àwọn àwọn kọjá lọ́dọ̀ wọn ìdí nìyẹn tó fi jẹ́ pé a máa rọ àwọn màmá màmá wa àwọn ọmọ ìyá wa lóbìnrin nípa àlèhijáàbù ṣàríìn a máa tẹ̀mọ́ wọn létí tá a bá mẹ́nu kó ń bẹ́ àṣàbòsí ìjáàbù ṣàríìn ìjáàbù ṣẹ̀rẹ́ islam tá a gbé wọ aṣọ tá a fi sọ̀sọ́ gan torí pé ọ̀ṣọ́ yẹn gangan lọ́rùn kábò nínú làákàyè ọ̀ṣọ́ yẹn lọ́nà ní kóbìnrin ó bò kèé ṣe ìhòòhò àlùmọ̀gálà kèé sojú ara àti o ni ọlọ́run sọ pé kábò tàbá ti wá bò ó ti wá tán rárá ìta ara lọ́lọ́run ní kágbéjì àlùbáàbò wọ̀ káfìbò nítorí pé àyà ọgọ́ta nínú ninu nù sórà 24 ọlọ́run ní àwọn arúgbó láì tí ò sí fáwọn láti bọ́ wọn lẹ̀ vera mutabari jatin bizina ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà kọ́ máa fi ọ̀ṣọ́ wọn da àwọn ọkùnrin láàmú o ìbéèrè ni pé aṣọ ọlọ́lọ́run ní kí wọ́n bọ́ọ̀lẹ̀ pé kò sáì àwọn arúgbó àwọn tí ò lọ́yìn tọkùnrin òṣojú kòkòrò àti fẹ́ wọn mọ́ táwọn náà òṣojú kòkòrò àti fẹ́ ọkọ àwọn lè gbé aṣọ tí wọ́n lẹ̀ lẹ́sàárínà jùnáhùn áyàdọ́rà náà fìyàbàhùn náà aṣọ wo ni tẹ́ bá sọ fún mi pé àǹkárá ni tó lé ara wọn gangan àbí gíní ìtẹ́ ń sọ ni pé wọ́n lè máa rìn òhò lọ a sọ pé ẹ̀sì aṣọ tí wọ́n gbé lásọ tó jáṣọ ẹ̀sìn lọ́rọ̀ ni àwọn lè máa wọ̀ tó ń di bẹ́ẹ̀ náà tí wọ́n bá rí pé wọn ò ní fi ọ̀ṣọ́ ara wọn dààmú ọkùnrin torí ọlọ́run sí àwọn obìnrin ní ọlọ́ṣọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam tẹ́ bá dáwùjọ ibi tí ọlọ́run ti kí àwọn èèyàn nípa tayé nípa àrísíkù tí wọ́n sì mọ pòsíṣàn àwọn obìnrin ìtutù ojú ni wọ́n máa jẹ́ fọkùnrin fáwọn ọkọ ọ̀ṣọ́ tí wọ́n ṣe ọ̀ṣọ́ tó dáa tó mọ́ tí ṣẹ̀rí àìsíláàmù fọwọ́ sí ó lè kó dáàbò bọ́kùnrin tó bá jẹ́ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ọlọ́run tún sọ fún ọ pé ó tún wá wọ jàlúbáàbù náà ni o tó ti bá sọ pé kò sẹ́sẹ̀ fún ọ tí wọ́n gbé jàlbáàbù kalẹ̀ kò sẹ́nìkan tó lè ṣàlàyé àríwọ̀n láyé tí ó wà sọ pé aṣọ tí wọ́n wọ̀ lé ara tó kan ẹran ara wọn lọ́lọ́run sọ pé kí wọ́n bọ́lẹ̀ torí pé wọ́n ti kúrò lẹ́ni ọkùnrin àrọ àwọn ìyá wa àwọn sisters wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa lóbìnrin kí wọ́n fi hijabu sharia kí wọ́n fi sílọ̀ kódà eléyìí ni ó mọ́ wọn kúrò níbi ìrújú àti ìdàrúdàpọ̀ ṣé sọ̀láàtù tí mo ṣe yìí ṣé òhò ni mo ti ṣe àbí mo ṣe bọ́lọ̀ ti fẹ́ ìta wá ń sọ yìí náà bẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin bí kan ti ń ṣe sọ́lá nírú òní ọjọ́ júmọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ sáájú lẹ́ẹ̀dẹ́gbẹ̀lẹ́ padà torí ninety percent àwọn obìnrin tẹ́ bá ń bẹ ìhò ni wọ́n wà ìhò tó clear tánà ti ṣàlàyé pé aṣọ ń bẹ lára wọn o ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ rán ìhò wọn wà irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn ò sì ní gbóòórùn àlùjànnà òórùn àlùjànnà ó jìnnà tefétefétefé yóò tó báyìí báyìí báyìí kí wọ́n tó lè gbọ́ ìrìn tí wọ́n rìn yẹn wọn ò ní lè rìn tẹ́mi ó fi bọ́ ìrìn tí wọ́n rìn débi tí wọ́n ti lè gbóòórùn àlùjànnà <coughs> ọmọ ádámọ̀ ò rìn torí kò jùtọ̀ lọ sọ pé fàyínà mọ̀ sí rọ̀ fàyínà rí àhá òórùn àlùjànnà táwọn yẹn la tún jáde bí mọ̀síra ti kádà wà kádà ó wá sọ distance yẹn lè rìn kó tó gbọ́rọ̀ àlùjànnà náà fún òtí lè rìn. ámbèlè ta sí wíwọ̀ àlùjànnà torí kíni torí pé wọ́n wọṣọ bí aláìwọṣọ táwọn obìnrin gan náà ti ń dájọ́ ìfúnra wọn látàyé tóbìnrin sọ fóbìnrin pé ṣé ṣé aṣọ lélẹ́yìí exactly bó ti wà náà àdìsí gan ọ ọlọ́run ni wọ́n wọ sọ àmọ́ òhò ni wọ́n wà àmọ́ ìrìn wọn lásìkò tí mo ń sọ̀rọ̀ yóò padà ṣẹlẹ̀ ní o lámàárọ̀ hún náà èmi ò rí wọn lásìkò tí mi ń bá yín sọ̀rọ̀ yìí sọ fáwọn sàhábì ọkùnrin àtobìnrin bẹ́ẹ̀ kì í ṣe káàná fi nìkan tó ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń tọ́ka sí pé irú àṣàkáṣà wo ni ó wá ń pàtàkì àyàrò gàríbọ̀ kàbàbàdà ìsìláàmù bí báwọn lájèjì yóò tún padà sájèjì ẹ̀sìn káyọ̀ tó tán àmọ́ mo kí àwọn tí wọ́n bá dúró táwọn èèyàn ń wò wọ́n bíi bíi mọ́wò mọ́ ní tìkàtẹ̀gbin píṣẹ́sì náà làwọn eléyìí ń sìn ìbá ìtòlú ọlọ́run tí wọ́n sì ṣe sòrò lórí ẹ̀ á mo mọ̀ kí wọ́n kó oríire o ọlọ́run jẹ́ ìmọ̀ àtẹ̀yìn ó jẹ́ kan nù wọn àgbáríjọ àwọn ibìkan láyé lónìí wọ́n ti ń wọ́n ń dìkílẹ̀ àtàwọn òfẹ̀sìn mọ́ àkísàmùtù rọ́bìlì kààbà láwọn àwùjọ ẹ̀sìn wàláhì in tí ò sí rújúrújú ń bẹ̀ mọ́ pé ẹni tó gbà síláàmù mọ̀ pé kì í sẹ̀sìn làwọn eléyìí sí wọ́n ń dìkílẹ̀ wọ́n ń sáyẹn ẹ ti mọ̀ pé táàdì ìsìn wọn bá ṣe ẹ̀ lè bá nígbà sáà náà bí òjíṣẹ́ ọlọ́run bá ní ó kù bí èmi àtẹ̀yìn ó ti wà lórí ẹ̀ ká kù láyé táàfi gbà pé in tí ó bá fi dà bẹ́ẹ̀ fẹ́mi àtẹ̀yìn ká mọ̀ bẹ́ lábẹ́ ìpẹ́ kí là ń ṣe lórí ìpẹ́ ńgbà náà kámọ́ bẹ́ lábẹ́ ìpẹ̀ yóò sàǹfààní fún ọdún bá wà lórí ìpẹ̀ lọ tí islam bá ti bẹ́ bọ́ ẹ níbẹ̀ lè gba nǹkan ní ìgbọ́ tí ń ṣe lágbàáyé islam lónìí wàlá ìtàlá sáàmù rọ́bì kààrà sẹ́ẹ̀fì rí ọ̀kọ̀dọ̀ rọ̀ pé bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀ lóòótọ́ torí pé ọmọ adamu fẹ́ sáyé wọ́n fẹ́ rúpọ̀ máyé wọ́n fẹ́ káyé gbà páwọn lajú wọ́n fẹ́ káyé gbà táwọn ò wẹ̀sìn mọ́yà ó sì gbọ́dọ̀ wẹ̀sìn mọ́yà ní tí wọ́n gbé kalẹ̀ pé bó ṣe ṣe ní tí èsì pé meeting kan láti design ẹ̀ lẹ́sìn èèyàn wà mọ́yà torí pé tán máa fẹ́ ní kọ̀ọ̀kan ní tí ó ṣàti design ẹ̀ ọ̀tọ̀ níbẹ̀ ni ó ṣe ṣe tèmi ọ̀tọ̀ níbẹ̀ ó ṣe ṣe tẹ̀ ní tí ajogun bá anábì sallallahu alaihi wasallam kọ́ ló design ẹ̀sìn ìnáma anabáṣọ́rọ́mì slukun yóò há ìlàyìí èèyàn bíi ti ń lè mi náà àmọ́ wọ́n ránṣẹ́ sí mi and that's what make him special wọ́n ránṣẹ́ sí mi ọlọ́run rán Jibril sí mi pé bẹ́ẹ̀ ti ṣe ni bẹ́ẹ̀ ti ṣe ni nígbà tó dé tó sọ fáwọn èèyàn pé kódò ánímọ̀nà ti sọ́ọ̀lì rọ̀ ẹ̀tùmú ní kàmọ̀ òsọ̀lì kàmọ̀ rọ̀ ẹ̀tùmú ní òsọ̀lì ẹ ti sọ̀lá tó bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń ti sọ̀lá òun náà dédé bẹ̀rẹ̀ sọ̀lá wọ́n sọ bí ó ti ṣe fún ni nírọ̀ sólùlà sallallahu alaihi wasallam kò dédé bẹ̀rẹ̀ sọ̀lá kò sàdédé sọ fún abẹ́rọ́kà méjì ní sóbì wọ́n ránṣẹ́ sí ni kò sọ fún abẹ́ ẹja ṣe eh, mọ́gírìbì ní mẹ́ta wọ́n ránṣẹ́ sí ni yóò há ìlàyé. ọ̀kan nínú àwọn ọmọdé mu nìyẹn kárí pé abo yòòhó wa nínú rẹ̀ òun ni dùkú lùwọ́ àtúnṣe láti gbọ́dọ̀ tó bí bẹ́ẹ̀ kọ́ èèyàn kan gbára lugi ni dùkúl wọ́n fi sọ̀rà inna sọ̀láta kánat alalmọ́mìnín kìtàbà mọ̀kúta sọ́látù nìta ayé ọgọ́rùn kàti mẹ́ta sọ́látù ní àsìkò a ṣe sọ́lá bífọ́ ẹ̀ a dẹ́kásìkò yẹn ó lọ ká tó tún ṣe é àyàfi pẹ̀lú àwáwí kan tá wọlé nínú ṣẹ̀ríà lórí fa kásìkò yìí ó bọ́ a gbọ́dọ̀ ṣe bí a sì gbọ́dọ̀ jẹ́ kásìkò yìí ó lọ tán ká tó wá gbé ìrun dúró pẹ̀lú àyà tàmúwáì torí ẹ̀ sórí àlẹ́ àdáàrùn jẹ́ Islam ká pèpè fún pé sọlá tó ti tó màá mẹ́nu bà ní tó wà lákọọ́lẹ̀ díẹ̀ nípa àwọn àsìkò sọlá tó mara tó jọ́ràn yẹn láti ibi tá a wà yìí títí tó fi táàfì rọ kiri ká gbogbo ayé ìdí mo fẹ́ sọ fún yín gbogbo síra nígbà tí apákan àwọn olùmọ̀ sọ wípé àsìkò tí a ń kà nínú sọ́ra pé àsìkò ṣúgbìn àsìkò lóru àsìkò asòrìlélẹ̀ àsìkò mọ́gírìbì ni onítìyàn bá ti sọ fún yàn kò ní ìdíkáyàn kan sọ pé òun òkè o ẹni tí òkè tó bá ti gbọ́ ó lè máa sọ àsìkò sọ̀lá èyí ti sásìkò sọ̀lá tó fi wá rú wa lójú tó tó di jẹ́ níta tó ń jẹ́jàgbára sí wákìtù zuhuri àsìkò sọ̀lá tó zuhuri tọ̀sán táàkì lákọ̀ọ́kọ́ bizawali sham oníkóòrùn wọn yẹ ní àtàrí àlàyé òun ló kù téèyàn ó gbọ́ yìí tó wá ti gbọ́ ìjọ kan ó ti máa ti gbogbo sọ láti nìyẹn ní àsìkò tá à ń sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá ti bọ́ sáàárín oòrùn ní gbansasa ẹ ti mọ̀ pé kíbla wa ní mọ́gírìbù ibi tó rùn wọ̀ sí nìyí tí òòrùn bá wà ní ọ̀kankan orí téèyàn ò lè gbójú pé téèyàn bá gbójú sókè báyìí òòrùn ni yóò ṣe déédéé ojú èèyàn zúrò sì tó yíyẹ̀ látàrí ni pé yóò ti yẹ̀ díẹ̀ sápá bí títí ń wọ̀ kò ní jẹ́ pé ó wà lọ́ọ̀ gangan ẹni tó náà róhùn gangan sínú òòrùn yóò ti bọ́ sí pàkó ẹ̀ díẹ̀ zúrò ti tó ẹ wá lè fún ní táìmù tó bá jẹ́ ńgbà náà kì í sagbó làwọn òdàbí ti sọ̀lá apariwo ní títítítítítí àwọn kan bá tún dé ẹ̀ wọ́n ní ìsìn wọ́n ní aago ìgbà tá a wo tá a kàtán yìí ńlá wo kí ló bá mu lásìkò kò sábúrú bí káfíìsì pé ìgbà tó wá rí báyìí ok ẹjẹ́ wa sọ pé five two lánàá kí ẹjẹ́ wa sọ pé ten two lánàá kí kí n ságo lánàá agbó òsínjọ́ náà lọ́hùn tọrọ yìí ń wáyé ẹni tó bá gbọ́ eléyìí nísìnyí ó ti máa kọ dúró kò nídìí kó bíyàn léèrè lọ́la pẹ̀lú àmì yẹn àmì míì tún wà but eléyìí nìkan ti tó fún yẹn láti máa kó zoro pété zoro ti tó bá àwọn tí wọ́n jẹ́ ahalu kibla ní jọ̀njọ̀njọ̀njọ̀ àwọn bàbá bàbá àwọn tẹ̀ ní ìdí nígbà míì wọ́n ti mọ̀ láì sí ìgbójúsókè wọ́n ti mọ̀ pẹ̀lú àmì míì wọ́n ti mọ̀ pé zoro ti tó òjì wọn ti ń bẹ́ńlẹ̀lẹ̀ wọ́n ti mọ̀ pé zoro ti tó ọ̀wá kúrò láàfù àsìkò àfù yabda'u ẹ máa gbọ́ o ó bẹ̀rẹ̀ bímọ sí rèzílì zílì ṣẹ́yìn musáwì ya ń làkó nígbà tó ò jí nǹkan tó bá ṣe déédé nǹkan náà tó ò jí nǹkan tí mo mú lọ́wọ́ ìbá ṣe déédé rẹ̀ ibi tẹ́ lè máa wá ẹ̀rí káàkiri àyè fún tẹ́sì tẹ́sì rẹ́rìí rẹ̀ gbogbo ìtókù àmọ́ ní ti sáré rán gbogbo kútùbù lè fẹ́k tíra ẹ̀sìn yóò sọ fún yín pé látara àdìsá náà sọ̀là yóò sọ fún yín pé tó ò jí nǹkan òjì títí ń bọ̀ látàárọ̀ náà ni tó bá ti lè ṣe déédéé kan náà asùn ti bẹ̀rẹ̀ ẹ̀yìn lẹ́wọ́ àmàgbò tó kú sígbà náà ẹ dákun tó lẹ́yìn olújú lẹ́wọ́ àtúngbọ́ pé asùn ò tí tó wọ́n ti kó ọmọ sí jìdù wa èrí táwọn ìlú ìnùsẹ̀ sọ̀látù bíi mọ́ nígbà àwọn tá a ti sọ̀látù yìí tá a fẹ́ ti sọ̀látù láàrin ni àfẹ́ àtúbọ̀tán ti wà níjọ́ pé àìsí àmọ́ ni ní èròǹgbà pé kọ́lọ́bọ́lọ́ bá fẹ́ kó gbàdó bá fẹ́ kó mọ́gbà àsìkò sọ̀láàtù la fi sọ̀lá ibi tí sùkì náà dà mọ́ ọ̀dọ́ làǹgbànú ẹni tó ṣe ṣẹ̀ríà àwọn èèyàn ó pèlè lórí kálukú mọ̀ sọ tiẹ̀ yìí mọ̀ sọ gbá yìí mọ̀ sọ àtàmà àtàmà ẹnjìníà ẹ̀yìn kálukú ò lè sìn kó sọ tẹnu ẹ̀ lọ́ọ̀yà kálukú ò lè sìn kó sọ tẹnu ẹ̀ ẹni tó ṣe ṣẹ̀ríà rẹ̀ mọ̀ pèlè lórí akálàṣe tí a bá sọ tá a ṣe mistake ẹnu ìṣẹ̀rẹ́ àkójẹ padà kò sẹ́ni tí ń wà tìbọ̀ tán bú fún ẹjọ́ gbẹ̀lọ̀ kí àmà nítorí mọ́ ọ̀sán hábà wọn sọ pé ẹni tí lágbájá sọ ni mo padà yẹ̀wò mo rí pé ọ̀rọ̀ tiẹ̀ ní ló tọ́ sàábé tí wọ́n lóore jèmi àtẹ̀yìn ọláyà àtẹ̀lẹ̀ kí àmà kí á làwọ́ àsọ̀fà jẹ́ sáàbá tó tẹ̀lé sàábé gan àmẹ́kọ̀ọ́ tí yẹn bá lọ fún yóò sọ̀rọ̀ ń pa ẹ̀ débi tó bá yé mọ́ kéèsè tí gbogbo èèyàn ọ̀dà sí àti tó bá lọ fẹ́kọ̀ọ́ yẹn asúrì bẹ̀rẹ̀ ńgbà tó ò di nǹkan téèyàn bá mọ̀ lórí ìnàró báyìí ẹ ti wọ́n nígbà tó ò di nǹkan bá ṣe déédéé rẹ̀ ó bẹ̀rẹ̀ nù ìgbà tó bẹ̀rẹ̀ nìyẹn sára àwọn àsìkò tí wọ́n ń kéde fún wa mo wò dáadáa àwọn àsìkò sọ́lá zoro asúrì sóbì tó ń gbà báyìí zoro asúrì tó mu ní jésù àwọn ọlọ́ọ̀kọ́ ìrọ̀ wọ́n ti bù jẹ mọ́ kí ni jẹ́ bẹ́ẹ̀ kìí ṣe ìgbà tásìkò yẹn bẹ̀rẹ̀ ni wọ́n kọ ni wọ́n gbé jáde ten táàrí ten táàrí táàrí sọ láti yẹn gbogbo ẹnu mo fi sọ. bíbù jẹmọ́ ni pé gbogbo ẹni tí ò bá sọ sọlá àsìkò tá a sọ yìí ó ti wọnú sọlá èèyàn lè sọ sọlá tún gbà náà kó jẹ́ pé kìí sàsìkò ẹ̀ ó ti àsìkò ẹ̀ náà ló ṣe but kìí ṣe bẹ̀rẹ̀ kìí ṣe bẹ̀rẹ̀ bíbù jẹmọ́ yẹn sì dáa kẹ́nìkan máa àṣe sọ̀láàtì ní outside sọ̀lá outside time ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ ń pa sọ̀lá òun lè ṣe sọ̀láàtì yẹn before àsìkò tí wọ́n kéde yẹn tó bá mọ̀ ń pa sọ̀lá tó bá mọ̀ ń pa àsìkò added advantage tó ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn. àsìkò tí ansuri lásọ yẹn àsìkò tí madrid yabla bí gúrúùbì sham tóun bá wọ̀ ẹ̀rì nínú àsìkò tí wọ́n bá kọ sí àwọn pátákó tó ń gbé sáwọn sunset náà wọ́n máa kọ sí àsìkò mọ́gírì torí pé àlásìkò mi ìfúnjú márùn náà lọ nígbà tí tàgbòbọ̀ kó sọ alójú táà nímọ̀ kọrùn ti wọ̀ wọ́n á kè sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí pé èyí sí tí àwọn Yorùbá lábò sí báyìí máa ń màsìkò nínú Ramadan tí ní mọ̀ nígbà tí Ramadan dé àbùsí lélẹ́yìn kò dáa ẹsẹ̀ mọ lọ́sàn mẹ́lòmí lọ́wọ́ ní ọmọ ó ti tó sẹ́ ti tó mú ọsán ẹ̀wọ́n á wògbà tó rọ̀mù náà sì dé ẹ ti fẹ́ ode kẹ́lòmí ò tó dé rántí ó mì pé à ń sọ kìíní yẹn ńgbà tá a rí pé tó àwẹ̀ gbígbò gbogbo àsìkò Madrid sí Madrid tá a bá ti nǹkan ní ìtàwọn ètò ọmọ jàǹbàlá sí ni o tàbá ti kí mọ́gbìlì tán ìṣáì ti bẹ̀rẹ̀ o sásìkò ẹni wọ́n kọ fún wa pé ìṣáì ti bẹ̀rẹ̀ sásìkò ẹni wọ́n kéde tí mọ́gbìlì bá ti lọ awọ́lù ìṣáì ni àwọn aláwọ̀ mọ̀gbà tá a sì fi tá a sì kí ìṣáì wa àwọn mọ́rọ̀ débẹ̀ pẹ̀lú ẹjẹ́ nǹkan kankan kí n tó sọ̀rọ̀ débẹ̀ àsìkò ìṣá òun wá bẹ̀rẹ̀ bímọ gíbi shafakil ahmar ní tó jẹ́ kí n sọ̀rọ̀ gan nu tí àṣàfàkùl ahmaru ìkankan ni wọ́n ń pè bẹ́ẹ̀ lójú sánà tó bá ti parẹ́ ìṣáì ti bẹ̀rẹ̀ oko náà mo ti wà dìsí o àmọ́ nígbà tí mo wà kékeré gan tí mo ń tẹ́lẹ̀ bàbá lóko wọ́n ń kan ní tànmọ́ oko yóò máa ṣe bíi pé ọjọ́ wà ọjọ́ wà ọjọ́ wà ọjọ́ wà jẹ́ ìṣiṣẹ́ díẹ̀ sí jẹ́ ìpalẹ̀ kìíní ìmọ̀ jẹ́ ń lọ mú kìíní hùn ẹ̀ka tó bá yípo báyìí òru lẹ́rìn ní òkun rẹ̀ nìdílé tàmà sóko ilẹ̀ ti sú tẹ̀sílẹ̀ yìí bá ti ṣe sí ni òrùn máa ń wọ̀ ṣáájú tamọ́kọ gan nígbà míì tí ó kàn fún nǹkan yẹn tẹ́ ní rọrùn mọ́ tí ó bá ti wá di wípé òrùn wọlé báyìí mọ́gíríbì ni ó ti tó yẹn àmọ́ àṣàfàkùlẹ̀ ahamọ́rù ó sì wà ń bẹ̀ òun sì ti wọ̀ ẹ̀dákùnrin ṣèwádìí lọ́rọ̀ bàbá bàbá wa ẹ̀dákùnrin ṣèwádìí ẹ̀ dáadáa òwò ń pápá ó sì máa yóò máa bẹ òun ó sì ti wọ̀ òun ò sì ní sí ìlọ́tán kò wá ní pẹ́ tóòrùn ti wọ̀ tí wọn nǹkan bá náà fi lọ tóun bá ti lọ ìṣá ti bẹ̀rẹ̀ inú jẹ́ pé àsìkò ìṣá ó ti ó lẹ̀ ó bẹ̀rẹ̀ lẹ̀pọ̀ mọ́ ó lẹ̀pọ̀ mọ́ parí mọ́gírì báyìí ni tá a bá ń sọ̀rọ̀ àsìkò awọ́lùwákì ni o àkọ́kọ́ àsìkò tá a bá ń sọ̀rọ̀ àsìkò fàdílà pé àsìkò kejì àtúnṣí sún sun sókè táwọn pé ó tún lọ́lá pọ́pẹ́ díẹ̀ sí kó súnmọ́ wòrù tó bá jẹ́ pé a bá tájọ lásìkò ọ̀wákì olùfàjìrì àsìkò fàjìrì nǹkan àtúnṣe òbí òbí tù lórí láàlè fájúrò ẹlẹ́ẹ̀kejì eléyìí wọn àlè fàsìkò àlè sọ pé aago báyìí ni ojú ọjọ́ náà ni ó ti dá mi tẹ bá wo fájúrò wá ń sìn téèyàn bá lọ ṣe sọ̀lá nítòsí títòsí sì ń bá lọ pọ̀ díẹ̀ òru ló ṣe sọ̀lá tí èsè pé ó ti gbẹ́nu ní sísì kan lẹ́wọ̀n àti sọ̀lá àtúntàn kó dàbí kí wọ́n ti máa kékeré àti ogun ṣe ẹ̀rọ pé ah, ilẹ̀ ní òkun mọ́ yìí ilẹ̀ ni ò tún mọ̀ yìí àwọn àlìfájù àsáni gbogbo àsìkò tá à ń sọ yìí òun ni a wà pe àdán pé àsìkò ẹ ti wọlé torí ìtumọ̀ àdánù nìyẹn láwọn fẹ́ ṣe sùúrù fáwọn èèyàn láti wá tí fájú wa bá jẹ́ after six àwọn ìṣẹ́jú kan péré tí after six ó dà pọ̀ ká lè bọ́ kó nu mòròmòrò ìròyìnrò torí àlìfájòrò sáà ní òye ilẹ̀ mímọ́ ẹlẹ́ẹ̀kejì nígbà míì gan èèyàn máa sáré lọ wago pé bí mo ti ń wojú ọjọ́ yìí gbà kódà àbẹ́tò àárín nǹkan àtẹ́tò fọ́ọ̀tì ẹni ó sì dàbí gbélẹ̀ ti má àlìfájòrò lè àkọ́kọ́ àlùfájìrì tí ó mú wa mọ̀ pé bójú ọjọ́ ṣe rí yìí ó ń kílẹ̀ àlọ́ ni kò tún ní dòru mọ́ òun ni àlùfájìrì sáà ni àtọ̀ ẹni sọ̀látù sórí gbogbo àwọn àsìkò yìí a ní bùkátà sí kákíyèsí torí ẹnìkan ní sọ̀látù bìfọ́ rẹ̀ ẹnìkan ò sì níra láre títà tó ń fi wá lọ mọ́yàn lọ́wọ́ tán láì jẹ́ pé ó ní nǹkan kan tá a lè gbà wọlé tí ó jáwàá wí fún ní òṣèré Islam ẹjẹ́ ń fi mọ́jẹ̀mú kan kún nínú àwọn mọ́jẹ̀mú ìsìnkbáàlì kíbla kájújú kọ kíbla tó di tẹ́lí tá a fẹ́ rìnà kan rẹ̀ lẹ́sẹ̀ sí tó di pé ẹni tí ń pe ní sákèsì pé ẹdójú kọ kíbla tó jẹ ní ebú táàkà fún láwùjọ wa alhamdulillah àyípadà ó wà àyípadà dáadáa wà ṣùgbọ́n àwọn kan sì ṣe àkókò nàkí tí wọ́n ní bọ́lá dojúkọ tọ́lọ́hùn sí níbo lẹ dojúkọ tọ́lọ́wọ́ sí ìlànà bí yí kúrò ní orí sọ́lá ló yí lórí sọ́lá ní òsálà náà kó tó kọjú sí tọ́lọ́ ní kó kọjú sí àbẹ́lẹ̀ kan tó sọ pé léyìn òsẹlẹ̀ ibi tó ṣe pàtàkì dé tó yí kúrò ní Kudus ní Darussalam sanpẹ̀ ní Jerusalem tó yí sí Kaaba torí Kaaba náà ló gbà wá sí Madina ó mọ̀nà abẹ ọ̀nà abẹ ló kọjú sí lórí sọ́lá tó zúrù níbi tí kákọjú sí káàbà tó ṣe pàtàkì ní àwọn olùmọ̀ sọ wípé fàmùkánà yàrá ọ̀lẹ̀ káàbà tẹ́yìn náà bá lọ ṣáájú àbí múra lónìí tá à ń sọ̀rọ̀ iná àbí lọ́la tẹ́ẹ̀ tí ń wo káàbà báyìí tẹ́ wà ní haram dandan ni kẹ́ kọjú sí káàbà gangan mẹ́rin bá fèsì bòmí kò ní sọ́la tó ti pẹ́ ẹ̀yìn mọ́mù mọ́ka náà ló ti kì kódà bó kí lẹ́yìn ànábì sallallahu ta'ala alaihi wasallam òun wo káàbà báyìí pé òun náà ní ilé olórúkọ mẹ́rin tí wọ́n dàkọ dúdú bò yẹn òun wo báyìí ó sì gbójú síbò mi o ní sọ láti yẹn àwọn olùmọ̀ sọ wípé ẹni tí ò bá rí kàábà àmọ̀kánà kọ̀rí ìbà mínhà làkínà láyàrá ọ̀há ó ń bẹ́ntò sí kàábà nínú mọ́sálásí náà ṣùgbọ́n kò rí kàábà dáadáa lè há ìlú ń bẹ́ẹ̀nà hùwà bẹ́ẹ̀nà hà torí pé àwọn òpó kan di lójú kò jó rí kàábà dáadáa fa sẹ́yìn <coughs> yóò wà máa yóò máa gbìyànjú yóò máa gbìyànjú yóò máa gbìyànjú jẹ́ jẹ́ tún yí ara mi dẹ̀ jẹ́ tún yí ara mi dẹ̀ ó dà pé mò ń rí fírífírí báyìí nínú haram náà ẹjẹ́ tó sọ̀kan tí ẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ sọ́fà àti mọ́ríwà sàn pé sọ́fà láti bẹ̀rẹ̀ àní sọ̀rọ̀ sọ̀là ó ní ká bẹ̀rẹ̀ ibi tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ inna sọ́fà wal marwata min sha'airillah tẹ́ bá ti sọ́fà àti mọ́ríwà ibi tọ́lọ̀ ń kọ́ dákun náà ti bẹ̀rẹ̀ àmọ́ wá gun òkè sọ̀fà lọ òkè yẹn ga díẹ̀ ó ti fẹ̀rẹ̀ ó ti lọlẹ̀ díẹ̀ àwọn àmọ́ ogun àpáta yẹn lọ <clears throat> nínú mọ́sálásí náà ló wà àwọn tó ṣe ọmọ àtàjì ti mọ tí mo sọ yẹn tá a bá ti wá gùn tá a súnmọ́ òkè ìbí àpáta yẹn wọ́n ní ọwọ́ àrìnlẹ̀ ẹnu tún náà rántí pé ẹ wá gbójú lọ ẹ bá ti gun àpáta yẹn ibi tí mo wà yìí kápẹ́hùn náà ní sọ́fà kàábà apá lẹ́fì báyìí ní kàábà wà ẹ wà kọjú sí kàábà ẹ wà mọ̀ wo kàábà tó pọ̀ kàn bá jẹ́ ọ lójú tún sún tó kò kàn bá jẹ́ lójú tó sún lórí òkè sọ́fà náà tí tó fi rí kàbà tó fi rí apá kan ẹ̀ wọ́n ní ọwọ́ kàábà kọ orí kó orí kọ́ tó wá máa lọ mọ́ríwà eléyìí òtún ti sọ̀lá o ọ̀fẹ́ bẹ̀rẹ̀ sọ̀fà àti mọ́ríwà ni o tọba wá rí tán ọwà sí àzíkìrì tánàbí ní ká ṣe tọba wá sí àzíkìrì yẹn tán ọwà mọ́ lọ sí mọ́ríwá níbi òkè tọ̀ lọ́hùn èdè fọwọ́ rẹ̀ rẹ mẹ́sì bí ìgbà táà ní kankan tá a fi ń sẹ̀sìn yẹn tẹ́nìkan ní ẹni ọlọ́run mọ̀ a mọ́sídú yóò kọjú sí tí ó àdẹni èébú nínú àwọn ìtẹ́mi ti rírí láyé kódà bàbá kan sọ fún mi pé ibi tá a kojú sí àwọn ti kẹ̀yìn síbẹ̀ rí wàláhì nìbàdàn ó lẹ́ẹ̀kẹ́ bóyá nínú mọ́sálásí tó ju ẹ̀ bàbá kan jùlọ ọlọ́ọ̀kẹ́ra ọ̀rọ̀ ìmọ̀hùlọ́ ní Ògbómọ̀ṣọ́ bíi kìí sáfà kágbọ́sọ ọlọ́run káfà múlò ẹ̀ náà ni ló fa àti sábà bí àdúrà tí mo ṣe fún yẹn bàbá yẹn ń bẹ láyé ó ní ibi tí ẹ̀ ń tẹnu mọ́ pé ẹnìkan sì jẹ́ alátakò tó arẹ́ àkókò nàkí tába ti sọ láti àwọn àmọ́ yí àwa tá a gbàgbọ́ yẹ kíbla àmọ́ dẹdẹ ní káfíìsì jàmọ́ àwa ni bá a bá tẹ̀ àmọ́ wa pọ́ àmọ́ yí ọkàn ó yí ara ò ní rí àníbí yí ara bàbá yẹn wá ṣe làákà ìjọ kan bàbá ní ìwọ náà tó ń takò wọn pé bí èsèké ẹ ibi tí wọn náà fojú dojú sí kì í ṣe kíbílà ìwọ náà ibẹ̀ náà lọ ń kíná tílà àti tàbá ti sálámà tọ́ọ̀tún wọn padà yí padà ó wà sí náà tílà tí wọ́n sọ pé bẹ́ẹ̀ gangan ni kíbílà sọ̀rọ̀ kí n gbọ́ ó fẹ́ tó gbàdá ti bẹ̀rẹ̀ eh, kútúbà lónìí ní ń wọlẹ̀ bàbá yẹn bá ní bó bá wá rọ̀rọ̀ sọ àátùn mọ́sálásì kọ lónìí lónìí olónìí lọ́yẹ̀ yìí ọkọ́ dígà gbogbo táàbì kọ́ mọ́sálásì ẹ̀yẹ lọ́gbé wa wà láàárọ̀ ọjọ́ náà mẹ́rẹ̀ sí fọ́mọ́sì ó ń bẹ̀ ń bẹ̀ báyìí ní àbújòsù nílé àdá ẹ lọ gbé kọ́ńpáàsì kalẹ̀ ẹ wo mọ́sálásì bó ti kọjú sí ẹ wo bí tí mọ́mù dúró sí àkẹrò ẹ̀yìn lónìí bẹ́ẹ̀ kọ́ ló wà tẹ́lẹ̀ ẹni tó gbọ́ wà sí tó sàmúlẹ̀ ló gbọ́ kì í sàfà ó ní bàbá tó ń pè lábójòsù gangan ó ní báwọn àlejò bá wá táwọn àlejò wá ibi tẹ́ ń dojúkọ yìí máa ṣe kíbla wọ́n ń pè yẹn sákèsí wọ́n ń pè yẹn sákèsí gbogbo gbà bẹ́ẹ̀ má sí màá máa ṣe sọ láti bẹ́ẹ̀ kò ní wọ́n gbé lókè àwọn ibi tó bá kù sí ẹ ká ṣàkíyèsí wọn o àmọ́ tó bá jẹ́ pé ìwọ̀nba tíntín ni ó fi yẹ àwọn olùmọ̀ fẹnu kò pé kò sábúrú ń bẹ̀ o tó bá ti yẹ púpọ̀ jù a ṣàtúnṣe ẹ̀ ni tó bá jẹ́ pé gbogbo ara kọ́ ló yẹ kó ń kíbílà wọ́n ní ká fara mọ́ bẹ́ẹ̀ èyí tó bá ti gbé gbogbo ara kó gbogbo ojú kó ń kíbílà tóye tó ti lọ gbé ẹ̀gbẹ́ sí kíbílà ká ṣe àtúnṣe ẹ̀ mọ́sálásí kan èmi àtàwọn àlejò tán jẹ́ lọ́dọ́ wá wọ́n ti rí pé bá a ti wo mọ́sí báyìí ọ̀tọ̀ níbi tí màmú kọjú sí wọ́n sì ṣe kọ́ ọmọ lọ́wọ́ ó ní èèṣà á kí ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn àti máa wí mo ní làálà lè máa mú wà àlàsọ̀wà ó ṣe kó jẹ́ pé ibi tí wọ́n yí ẹ ní ìmáàmù síhùn ní kíblà wọ̀mọ̀ bá lù ìta ó wà dojúkọ bomi yàlà yàlà nákùnrin wọ́n ń ṣèkọ́ ọmọ lọ́wọ́ àsìkò mọ́sára sílẹ̀ pé àsìkò olè tí ìlọ́mọ́ alọ́wọ́ tá a fi dọ́fíìsì wa padà tàbí tá a fi mi tá sí sọ̀lá tún bẹ̀ èyí tí tá a mọ̀ sọ̀lá tún wara rèé nítò látò àníkàsí ká túnmọ̀ bẹ̀lọ́n kọ́ lọ́wọ́ gbà ẹ̀yin lẹ́ ti sọ̀rọ̀ kan tó dáa tó rẹwà yìí tẹ́ níkàsí bí wọ́n ti ṣe bó tẹ̀ jẹ́ pé bí ẹbọ wọ́n lò fún ẹ̀ẹ́dẹ́ ti Islam yọ́ ti níkàsí kó lè bà rí ti ní ọgbẹ́dà kí àmà àwọn àlò fún tẹbọ obìnrin lójú mẹ́ta ẹ̀ẹ́dì tọ́mtọ́m rọ́pò ẹ̀ẹ́dì cabin biscuit ẹ̀ẹ́dì rọ́pò obìnrin lẹ́ islam ló yẹ ká sì lò fún bá a ti tẹ́ ọgbà lọ́sọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kíbla yẹn ṣe pàtàkì gan lẹ́yìn wá gbà náà àníyà èròǹgbà wa nínú ọkàn wa pàápàá fẹ́ sọ́lá ọkàn ni ó wà àyè máa wí àníyàn lẹ́nu ẹlòmíì máa dà lẹ́ẹ̀mẹ́ta tó bá dà bí fa ṣètọ́ ni ò ti dà á ṣètọ́nù mọ́ wá bá wa ẹ̀rí jẹ́ ká mọ̀ pé ṣètọ́nù mọ́ wá bá wa tábà bẹ́ẹ̀ ṣe ìbádà kì í ti sọ̀lá nìkan mo mọ èèyàn tí mo ń sàlọ̀ wàrà five six seven times tí ó sì mọ kọ́ọ̀sì kì í sàlọ̀ wàrà nìkan ó ti débi sọ̀lá yóò sì kọ́ọ̀sì ẹ̀ assalamu alaikum tó lọ bá lọ la assalamu alaikum tó tún èsù wá sọ fún pé ọ̀ parí ọ̀ parí lẹ́ẹ̀kan wá sálámà assalamu tó tún lọ bá lọ la bẹ́ẹ̀ bá sọ́dí iṣẹ́ tẹ́sù ń ṣe tọ́lọ̀ fi dẹ́ ìsù sí àti ká máa bẹ̀ náà kọ́lọ̀ lè jìnà tó wa ẹ̀yìn gan mọ̀ pé sùn máa wá bá wa àwa gan mọ̀ pé sùn máa wá bá wa lójútọ́ náà fi ní èsù fún mẹ́nìkan wọ́n wà mílẹ̀ nìsín ní abà ó ta kété sẹ́yìn méjì ó fún mẹ́nìkan pẹ́kipẹ́kí bí ìbá ṣe àánú ọlọ́run ibi tẹ́nìkan ti jókòó títí ń ronú iṣẹ́ láabi títí ń ro èròkèrò ibẹ̀ náà ni ó gbà lọ bí ṣùgbọ́n tó bá jẹ́ èyàn méjì ìmọ̀lẹ̀ lọ tá bá pe àdánù ibi sí lẹ́gbẹ̀ẹ́ masjid ibẹ̀ ni ó gbà wọnú ọjà tó bá sí ni ó fà dákùnjá ti sọ̀rọ̀ àtúnná tó máa lọ bó ṣe jìnà sí méjì ó tún jìnà sí tó ìtàkàn nídìí ni pé ká ní àgbékalẹ̀ ká mọ́ ti ara tá a fẹ́ pè sákèsí lè kó oúnjẹ ẹ̀sìn ká mọ́ tara bẹ́ẹ̀ léèyàn kó oúnjẹ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ní léèyàn kó oúnjẹ ẹ̀sìn ká tara bẹ́ẹ̀ ànígbà sallallahu ta'ala ọ̀nà wàlàkún tàfàzọ́n yàrí ìdọ̀lkọ́lùbì làǹfààtò min hawli tọ́kàn rẹ̀ bá le ìwọ náà ló lé wọn kó islam tọ́lọ̀ bá fi lè máa sọ bẹ́ẹ̀ lè léyìn fún ànábì sallallahu ta'ala sallam pẹ̀lú gbogbo ẹ̀kọ́ àtiwárí àti pẹ̀lẹ́ àti sùúrù àtàkùnlẹ́lẹ́ tó lọ́nà fànàbì ọlọ́tún wá ń ṣe irú àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ fún àwọn ní kankan wo dáàsọ ìtú ànàbì àti ẹ̀súnmọ́ àwọn olóyè wá bá sì sàmúlò ẹ̀ púpọ̀ lóòótọ́ à ń sọ òdodo mú ká ní àgbékalẹ̀ àwọn tí sọ ọ̀tọ̀lẹ̀rọ̀ ń gbà torí wọ́n sọ bẹ́ẹ̀ náà fánàbí sallallahu ta'ala wa sallam wọ́n pè ní wèrè tí kò lágbèkalẹ̀ tí kò ní sùúrù wọ́n pè ní atúlé mo wá ń béèrè pé irú àgbékalẹ̀ ló tún kù fánàbí tí ò tún ní sallallahu ta'ala wa sallam àwọn tí wọ́n máa ń sọ léyìn èròǹgbà tí wọ́n sọ àwa gangan afẹ́ká ti tọ́pìkì mi lódìdí nìyẹn lódìdí àmójà fi sọ láti wàrà rèé pẹ̀lú ohun tá a ti gbọ́ yìí sọ̀láàtì èsì ẹjẹ́ akíntáàkì ẹ̀dá kan ẹjẹ́ akíntáàkì ọjọ́ ti lọ ẹjẹ́ kíkẹ́ kíntẹ́ẹ̀kì sọ̀láàtì wá di àyàbá àsọ̀láàtì wẹ́ pé níbi mọ́sálásí lápọ̀nlédé tí ẹ bá fẹ́ pé a sì ṣe àjẹun àlọ́bì kan a gbọ́ bùkátà ibẹ̀ làbá wà ibẹ̀ làbá mọ́ gbé bá a ti ń ṣe tìláwà láàmọ́ ṣe náfìlà láàmọ́ ṣe àdìkárì àbámọ́ ti lọ́bì kan mọ́ ẹ̀ráwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa ń ṣe ayún àwa mọ̀sájírù mọ́síjì rọ̀sùn ní sọlọ́lọ́wọ́ tá àrọ̀sọ́là dòní àtàn jogún àwọn ẹni rẹ tí ìbá ti gbà èyí mọ́sálásí tí wọn ò tì tí wọn ò ní tì tálíkà wọn fi dé tí èèyàn dá ń bẹ̀ tí ìbá ti pé àdánwò ńgbà sádánwò kòró dé gan haramu ò dá tí mọ̀dínà ni wọ́n ó tì tọjọba lọ tán lálẹ́ bí wọn bá ní tì ní ibẹ̀ náà ò ní dá torí páàyè kan mẹ́mẹ́ ti ń jẹ́ rọ́ọ̀dọ̀ tóbi sọ̀lọ́ ní láàrin ibi tí mò ń gbé nínú mọ́sálásí náà ló sì wà síbi tí mo ti ń ṣe sọ̀rọ̀ àtàwọn èèyàn kò sì jìnnà síra wọn rọ́ọ̀dọ̀ fún mi rìn yáàdì ìjànà àbàtà àlùjànnà níbẹ̀ yẹn ibẹ̀ ní kọ́kọ́ máa ń kún mọ́sálásí ànábì ní gbogbo ọjọ́ ayé ó tún wà sí pé tí wọn ọba tì àwọn èèyàn ní kò ń àárẹ̀ tó kànlẹ̀ wá di gbádàgbọ̀n pé ibẹ̀ ní ti ṣe kìámù èyí tí wọn ò ti náà láti ṣàpèjúwe ẹ̀ kò dárí séèyàn láwọn àsọ di àyàbá láwọn àsọ ẹ̀sìn dàyàbá lọ́yẹ́ pé bùkátà lé láwọn àmọ́ràn á rí kẹlìmọ̀ tí wọ́n wà sí yàtí ọlọ́run kó ló ti ní àti èyí tẹ́gbọ́ láǹfààní sùhánà kọlọ́mì hàmdì ṣẹ́dọ̀ láàyè láhìlá àǹtà ṣàgbéríkọ̀ àtòbílé اللهم انزل الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم انا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قم نصراتكم